بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عمدة الأحكام للإمام عبد الغني عبد الواحد عبد الغني آه، المقدسي رحمه الله تعالى فاسي عليك وراء الحدود الحدود هنا ممكن يجيع يجي شريعتي وبيلوري لو فنجي هبا èyí tó gbé lórí àwọn tó bá ń wà ya fa èyí tó ṣe wípé tọ́ba ti ṣe déédéé gbèdéke tí wọ́n fi gé ni lọ́wọ́ wọ́n gé ọwọ́ orúkọ ènìyàn pẹ̀lú ẹ̀rí nínú tíra lọ́wọ́ tọ́ba dẹ́dà ní wàlúùkùn sọ̀làgbọ̀ kàtó sáré kọ̀ sáré kàtó olè lọ́kùnrin àtòlè lóbìnrin kà ọ̀gá ọ̀hún àìdíyàwó náà ẹ̀gọ́ wa àwọn méjèèjì jaza'an bima kasaba wọ́n jẹ́sẹ̀ fún wọn tí wọ́n ṣe sàkàrà mi lọ́wọ́ wọ́n wá jẹ́ ìbíyàjẹ́ ìkọ̀ fún ni látọ̀dọ̀ Allah ẹ máa yí kíní ìdí ẹ̀díẹ̀ bàbá sì ṣiṣẹ́ náà sunakala min Allah wallahu azizun hakim àti kí ọlọ́run ọba ni azizu ni eh, olùborí ni hakim aláṣepé sẹ́ni nínú ìdájọ́ rẹ̀ súnà náà fìdí ẹ̀ múlẹ̀ nípa olè nìyí ẹni tó máa gé ọwọ́ ẹ̀ ni nígbà tá a bá ti padà tẹ̀síwájú nínú àwọn àṣàdé ilé ìdáfẹ́ mú wa. bákan náà ìjùmọ̀ àrùn من العلماء طوالوريا تعالى الله فعلت عن النصوص الشرعية في طوالوريا رأيه الحديث الخمسون بعد الثلاثمائة حديث 350 آه، ولا تقفهم لين حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه أن عبد الله بن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قطع في منجان في منجان قيمته قيمته ثلاثة دراهم أني النبي صلى الله عليه وسلم جاء ولي تجي ميجان nǹkan tó ní olórí ni bíi pàpánu ṣùgbọ́n olówó lórí irú rẹ̀ ló gbé tàbí káàkiri ní kí lórúkọ rẹ̀ kótó kótó mìíràn mìíràn àlùjọ́nà àlùjọ́nà. oníṣẹ́ ni ohun tó lówó lórí bíi kòtò táwọn sọ́jà máa ń dé ni wọ́n ti máa pè ní àtàrà kòtò wọ́n máa ń dé sórí ọgbẹ́ ọwọ́ ẹni tó jì ẹni pé kòtò yẹn kẹ̀dẹ̀ rí ó ti déédéé sàrà sàtúndàrà ìhìmá dirham mẹ́ta nínú láwùjọ mi ó owó hmm. rẹ̀ àlàáfàtò dàràhìmà dirham mẹ́ta wọ́n ní wọ́n ń ta kíní àkótó yẹn tó ṣe déédéé lówó nìyẹn wọ́n ní láàrin pé nínú ọgbọ́n ọba adẹ́dà tó pé òun ni pé gbèǹdéke tó máa fi gé owó ọwọ́ olè tó máa ṣe déédéé rúbọ̀n dìínà mílíọ̀nù zahab. láti lè sọ dúkìá láti lè sọ ẹ̀mí kí fọkànbalẹ̀ lè wà kẹ́mi lè fọkànbalẹ̀ kí àwọn èèyàn kí dúkìá àwọn èèyàn kó lè ṣe kó jọ kí wọ́n kó lè fi ṣe investment kó àǹfààní rẹ̀ nìyẹn. بكر الحديث الحادي والخمسون بعد ثلاثمائة حديث three fifty one hadith three fifty one. أنا عائشة رضي الله عنها أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تقطع يد كسائل اليد اليد لربع دينار فصاعدا أو أنا تبي درهم tàbí ká sọ fún kan jìnnàr ìyá wa Aisha radiyallahu ta'ala anha wọn lọ́n gbọ́ tó ti sọ lọ́n sọ pé aláàgbẹ̀ ọwọ́ olè fi rọ́bà ìdínárì nípa ìlà ìdákàdáná ìdínárì tó bá jì sọ́sọ́ ìdán àbí jù bẹ́ẹ̀ lọ owó yẹn ọmọ alẹ́ ní two hundred thousand ní nàìjíríà mọ́ni tó bá ti jì nínú àpamọ́ tí wọ́n fi sí wọ́n máa gé ọwọ́ ẹ̀bọ lẹ́nu wọ́n máa gé ọwọ́ ẹ̀bọ lẹ́nu wọ́n gbé láti bí ọmọ ọwọ́ sọ̀rọ̀ àdéhùn méjèèjì tábà wá rí i pé tọ́ba jẹ́ agígé ọwọ́ olè tá a wí rìn agígé ọwọ́ olè ìrẹ̀ntọ́ lọ mú nǹkan nínú àpamọ́ ẹ fi àgálágòdò sí ó sì mú ní kọ́lọ́fín kì í sẹ́ni tọ́jà nǹkan gbé o àbí tọ́jà nǹkan gbà lọ́wọ́ èèyàn láéláé òun ò kó sínú olè torí wọn lágbára rẹ̀ ọ̀ka torí báyìí lọ́yẹ̀kẹ́jọ́ pọ̀ <laughs> àwọn àríbápò. so àdéhùn méjèèjì yẹn ọjọ́ yóò wá pé àmì gbèǹdéke tí wọ́n máa fi gé ọwọ́ yẹn yóò tún wá ọ̀fà nínú dínárù kan tó bá jẹ́ gold àbí ohun tó ṣe délẹ̀ bíi three dirham nínú flavour ọ gbọ́dọ̀ tó àwọn ajẹ́mú kọ̀ọ̀kan èyí tó sì ṣe jù náà là ń sọ pé ọgbọ́n náà wà nù ẹ̀ṣẹ́rin pé wàá fi owó sí ajáde lọ ọwọ́ padà wa àmú ah, fún owó tí wọ́n rá sí oṣù máa mú wọ́n á ẹni wọ́n bá jí ẹ̀rì kọ́ rẹ̀ bíkọ́sì wọ́n òkòwò yẹn mọ́ òkòwò hmm. nì wọ́n so ibi sì tún máa ń ẹyẹ ní tọ́wọ́ àmú tó fi okùn so bí wọ́n ti máa ń sọ àdìẹ mọ́wájú ìta mi lọ ra lórílẹ̀‐èdè mi millions ni wọ́n fi ń rà wọ́n gbé káàkiri lọ́wọ́ àmú ọwọ́ ẹ̀dá kò sọ́wọ́ ajá díẹ̀ ni so ṣéèrè jù yẹn àpamọ́ yẹn gbọ́dọ̀ jẹ́ kí wọ́n máa ń fi nǹkan yẹn gẹ́gẹ́ sí owó oníbi wọn kó sí. sọ̀rọ̀ kẹ́rin kí wọ́n ń kówó síbi tí irú rọ́ọ̀fù níbi tá à ń kó tíra sí mọ̀sọ́ ìfúlà ń kó bẹ́ẹ̀ kó wa lọ kówó bẹ́ẹ̀ ó di ẹ̀ ń sìn fi ìṣẹ́rú sí fi ìṣẹ́rú sí mísìlèsì irú bí tí wọ́n bá ń tọ́jú nǹkan sí tó jẹ́ irú nǹkan nìyẹn lẹ̀ ilẹ̀ lọ́sọ́dọ̀ fi sí. báàbò fi nǹkan rí ṣàfà àti fi ìṣòro ẹnu ọ̀nà ní kí a ti ń ṣàtàkùn kíyàn lọ sí pẹ̀lú nínú alhudud ààlà ìjìyà tí a fẹ́ mú wá àbáhálà dẹ́bẹ̀ pé ẹ̀dá kan ẹ̀dá fílẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sọ ìkọ̀fún nípa irú eléyìí alhadithu sani alhamsun ba'da salasin ya hadithu three fifty two hadithu aisha náà tún ni. عن عائشة رضي الله عنها أن قريشا أهمهم شأن المقسومية التي صرفت ولا رأوا قريش أبا ونمي جه أفو أبا ونمي. tàbí ká sọ pé ó tóbi lọ́kàn wọn ìṣe sí alimahzumiya ẹni àpọ́nlélóbìnrin kan. alẹ́ ti sọ́jà lè bá rí náà. فقالوا ما يكلم فيها رسول الله صلى الله عليه وسلم أني تنقل من عبدالمية فاطمة لقاء بنت الأسود بن عبد الأسد هنا أجا أما أراكم أبي سلامة سألتني يا فاتاكيني àwọn yẹn wọn sọ pé ta ló fẹ́ bá nàbí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ báyìí o. àkọlù wàmọ́ ìjẹ̀bi tẹ́lẹ̀ o àìlè ìlà òsán àtúntò ṣàì. àhìbó gbogbo náà bá panu kọ̀ọ̀kan kan sẹ́nu tó sì lè gbóyà láti lọ bá nàbí sọ̀rọ̀ jọ ọ̀sánà mọ́sáì tó náà tọ́jú lólùfẹ́ òjìṣẹ́ ọlọ́run. ọ̀sánà sábà òjìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀. ìwọ́n tó jíṣẹ́ ọlọ́run sọ fún mi pé ṣé wàá sì pẹ́ níbi àlàkánú àlà àlà ìdájọ́ ṣẹ̀rí àtọ́lọ́wọ́n bá gbé kalẹ̀. ó ní lẹ́yìn ìgbà yẹn ọmọ ó dìde fàtàtọ̀lá ọba sì bá mi sọ̀rọ̀ tó dógóńgó. àkọ́ọ̀rọ̀ ìnáwó àhàlákà àlẹ́bí náà kọ̀ọ̀lù lákùn. ó ní kó parun báwọn ẹni tó ṣáájú yín kan. أنهم قالوا إذا زرق فيهم شريف تركوه àwọn yẹn ni tàbí ní bá jalè láàrin wọn wọn á fi ilẹ̀ ní tí máa lọ. وإذا زرق فيهم ضعيف أقاموا عليه الحد ṣùgbọ́n tọ́lẹ̀ tọ́wọ̀n ní ìrẹ̀kan tó bá jáde láàrin ọ̀hún ni wọ́n fún ní jìyà. wọ́n fọlọ́wọ́n bá búra wọn. lọ́kọ́tà àti ẹ̀dá tí Fatima ọmọ Muhammadu gẹ́gẹ́ ọmọ ìgbà ànẹ́bí kọ́ bí ìjálè màá dẹ̀ gé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ pé máa pàṣẹ pé wọ́n bá bẹ ọwọ́ rẹ̀ nínú láwùjọ mi. كانت امرأة تستعير المتاع وتجحده wọ́n lóbìnrin yẹn iṣẹ́ rẹ̀ ni pé ó máa yá nǹkan yọ́dẹ̀ jiyàn rẹ̀ fún wọn gbà. ìgbà tí wọn tó ń yá tó ń jiyàn fún wọn gbà yẹn ti padà sí kínní ọ tó ti tó gbèǹdéke padà pàṣẹ pé kí wọ́n bẹ́ ọwọ́ rẹ̀ kí wọ́n gé ọwọ́ ẹ̀ bọ́lẹ̀ torí irú àwọn nìyẹn wọ́n rí ẹ̀yà kínní ọ̀sọ́ àwọn góòlù ni wọ́n sì ti àpẹẹrẹ pọ̀ sí lọ́dọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sì láàrin ọ̀sẹ̀ ńlá nígbà tó ọ̀rọ̀ rẹ̀ dọ́dọ̀ rẹ̀ wọ́n fi pinnu pé òun sì máa lọ fi ọlọ́run lórí ẹ̀ pé kọ́ gé ọwọ́ ẹ̀ bọ́lẹ̀ ábíyìn dẹni nínú àwọn fámìlì tó gbọ́ngbọ́n ló ti wá. bákan náà àdéhùn ìtàbá àṣewọ̀ ni ká máa fi pinnu ká máa lọ ṣe èsì pẹ̀lú ibi àlọ́ ọlọ́run fún tó bá jẹ́ bí ẹjọ́ òfin òun múlẹ̀ tó bá ti múlẹ̀ àwọn yóò sì wọ́n bí pàlàpàlà àti ìsàkàpẹ́ tó bá ń ṣèpẹ́ sórí ìsìnkẹ́ tá a lè ṣe a lè ṣe kó tó di fọ́dọ̀dọ̀ adájọ́ ṣùgbọ́n wá ti dọ́dọ̀ adájọ́ afẹ́sẹ̀sìn déré nìyẹn àfi ká sàmú ṣe ìjìyà rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ rí ìṣẹ̀rí àfin lẹ́yìn tó fẹ́ wọn bá ní wọ́n para láti lọ bá wọn sìn wọ́n fi ilẹ̀ ni bàbá kan náà sẹ́ni yẹn bá sẹ́ni ń bí àná sọ̀lá sọ̀lá náà ti sọ pé tó àkéèlú záwìlẹ̀ àyíká tí azalaatihim àwọn tí wọn bá jẹ ní pàtàkì ọmọlúwàbí ẹ fojú fo àṣìṣe tí wọn bá ṣe irú rẹ ọtẹ lọ́wọ́ wọn rí ẹni pé tóbi ní ìwà tó ń wù nìyẹn. Hmm tó gbogbo eléyìí náà kó tó dọ́dọ̀ adájọ́ là ń sọ o ọ̀gbọ́n ti rẹ̀ bákan náà torí ta bá ní ká lọ ṣe ní sùtà ohun tí ó gòrí rẹ̀ lè lágbára lábòrò àṣẹ́ni tí bá ní kọ́ yá nǹkan tí ò fi ilẹ̀ mọ́ ó lè ní tó jìyàn rẹ̀ gé ọwọ́ rẹ̀ bọ́lẹ̀ bákan náà tó pé àṣẹ dọ́gba dandan láàrin àwọn èèyàn ọba àjà bọ̀rọ̀ ọba àjẹ tálákà ọba àjà bìyìn ọba àjà ndí òní ibi ìdájọ́ ṣẹ̀ríà àti gbogbo nǹkan tí wọ́n yẹ àwọn yẹn lè jọba akẹgbẹ́ mẹ́ àti pé lílo òfin ọlọ́run ọba àdàtọ̀ àfà lórí àwọn tí wọ́n jọlẹ̀ láti máa lò lọ́dọ̀ àwọn alágbára òun ló lè jẹ́ kí pààrùn ṣẹlẹ̀ àti pé orí ibu ayé àtọ̀hún dẹ̀ ṣẹlẹ̀. èèyàn lè búra níbi àlámọ̀ rí tó gbọ̀ngbọ̀n láti fìdí ẹ̀ múlẹ̀ táwọn ẹ̀yọ́ bá búra sáàtọ̀ pé rọ̀ lọ́sẹ̀ àti wà áìmọ̀lá láti lè fìdí ọ̀rọ̀ múlẹ̀ àwọn èèyàn sọ pé wọn sọ pé wọn bá tó ìjọba ń ká náà ká mú fi àwọn tó tóbi bẹ táwọn yẹn fi rí i pé ọ̀sẹ́ni tó lè lọ kojú ànábì láti bá a sọ̀rọ̀ ní oṣù àmàlà nínú àwọn ìjìyà sẹ̀ríà wọn ni haddul khamri eh, ìjìyà ọtí kí wọ́n pè ní khamru bimana saturu tagutia lóbìnrin eh, bá lóbò rí wọ́n sọ pé ìkítà màrọ̀ tí àṣetọ́ bá ti ní sílẹ̀ ọmọ abúlé akáyẹ̀ mọ́lẹ̀ kò dẹ̀ ní máa tó ń ṣe máa. ìyọ̀kẹ́ alùkámù ya orúkọ kan ní tí ń jẹ́ gbogbo ń dọ́là jẹun fún mọ́lá àkáyè tó bò mọ́lẹ̀ yóò dé ìyá ní ọmọ wọ́n dà bójú omi dùn tí ọba ti ní ka bo mole yoo de ya ni omo won da boju mi dun ti oba ti ni je omo tó ń ṣe mọ́ àti ilé ko rẹ̀ ọba dáadáa dọ̀dọ̀ pé haram lọ́tí o ya ayu halabi na ama yẹn nígbà gbọdọ̀ inú ma xamu mẹ́sìn ọ̀sán ọ̀dọ̀ ọ̀sán ọ̀sán ọ̀sán àmàlẹ́ ṣàìtàn ní ibùhùn àdàkùn tó fi ṣòwò ọtí tẹ́tẹ́ ìpẹ́rẹ́ sójúbọ̀ ìfọ̀kọ̀ òrìṣàpínrẹ́ ẹ̀jì sùnmìnà من عمل الشيطان، ní sí àṣetánì ní fàjọtá ní ìbú fún ìtìlẹ̀ ìtìlẹ̀ alágún tó fi hẹ́ òkèlè jèrè. wọ́n ní tàbá wò lábìrin tí àtọ́ ti burú ọlọ́run pàápàá mọ́ òrìṣà iná bọ̀ òrìṣà tí ìṣẹ̀bọ̀. abáńgá lọ wo súnà ní kẹrin ní gbogbo ndí bá ti ń pààyàn tí gbogbo ọtí èèwọ̀ ni àti ìwà lọ́tí. وبعدين أبعث كنيدي فإنه يعني يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء حسيت عني انظروا لا تدعي لاني أو تعهد كل في الخمر والميسر لنوت تتك ويصدك عن ذكر الله وعن الصلاة ويدعي قرقوني بي رجع فهل أنتم منتهون فلبعث سواه أطيئا يا جوجو الجنه ní àmọ́tí gbogbo nǹkan yòókù náà ní ọ̀sẹ̀ kódà ó lè mọ̀ ọ̀rìṣà náà ọ̀rọ̀ àdìmọ̀tí. الحديث الثالث والخمسون بعد ثلاثمائة حديث سري في ستري حديث سري في ستري حديث أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم أتي برجل قد شرد الخمر فلنعه بجريد بجريد بجريد أربعين أنا يعني أنس بن مالك رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم أتي برجل قد شرب الخمر وما قلت بعد في المتيو فجلده بجريدة يجي رسي يجي باغو صلى الله عليه وسلم كوبو تدابي باغو باي قل نبي نهوه أربعين تو بي فاتي في فا abubakar ọlọ́bàkẹ́ náà síbẹ̀ nígbà tẹ́nìkan mu ti òun náà wá bí ibi tẹ́lẹ̀ níbi ìgbà góòlì báyìí ọ̀fà fọ́tì rẹ̀ bò. ọ̀rọ̀ ìgbà tó wá dásìkò àfáwà ọmọ ìkàtà ọ̀rọ̀ ni ọlọ́wọ́ ayé ìṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ náà àwọn lọ bá àwọn jíròrò pé gbọ́ bó láti sọ ọlọ́tí o. rahman ibn Awf abdulrahman ibn ọdún òde àwọn ní ìyà tá a fún òun ìyà tó fúyẹ́ jù ní àwọn ìjìyà àwọn ní sàmánù ọ̀rẹ́ pé ìpànìyàn ìpààrọ̀ ọmọ ní eighty ẹgba eighty òun ló kéré jù ìṣèṣìná ọ̀kẹ́ gba ọdúnrẹ́ǹdì ẹgba tó sì kéré jù ní ẹgba eighty kálù ní ẹgba eighty sàmánù bíi ọmọ rẹ wà padà pàṣẹ bẹ́ẹ̀ tó gbogbo ẹ̀ náà bá ti mú bí ẹ̀ máa fún lẹ́gba eighty àtúntì àárín rẹ̀ nípa ọtí òun jẹ́ ìlànà ọ̀gọ̀rọ̀ àwọn olùmọ̀ àti pé ìjìyà ẹni ọmọtí lásìkò ànábì sọlá bíi bílálà fọ́tì náà ni bàbá kí náà tẹ̀lé lórí ilé ṣùgbọ́n Umar bin Khattab radiyallahu anhu lẹ́yìn tó jí òrò pẹ̀lú àwọn sàhábà òun náà padà fún ọ ní ẹgbàá eighty two ìyẹn jù níbi al-masail nínú àwọn àlàyé sharia àti kẹ́yìn bá àwọn olùmọ̀jòrò lórí ẹ̀ eléyìí ọjọ́ sì sí àwọn ẹni òtítọ́ àtàwọn ọ̀dọ́ wa ń tọkọ̀ rẹ̀ àmọ́ kẹ́yìn ṣe alẹ́ stepdad stepdad ọba yìí àwọn oníkẹ́yìn sọ pé ohun tí ń ṣe ni ni mo lórí mi pé jù iṣẹ́ àwọn iṣẹ́ àwọn ẹni tí wọ́n jọra àwọn lójú lélẹ̀ yẹn wọ́n jó ní gbèrágà àwọn tí wọ́n fẹ́ nǹkan tó jẹ́ pàápàá ìyẹn ni ọmọ àwọn ọ̀fẹ́ ti rọ̀bì ọlọ́fàá ní باب التعذير ممكن كده يعني التعذير ها أوني يعني ìkọ́nilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìbániwí ìbáwí lórí ẹ̀ṣẹ̀ kan tí ò ní jìyà nínú nu ṣẹ̀ríà kò dẹ̀ ní kàfàrà nínú kàlísìm tá àìmínà náà bímọ dùnú fáríjì bí irú àfárá burúkú kan tó lọ́sọ̀ kalẹ̀ ń yọ̀gàn lọ́yà ni òbí kú gan ó sì lọ gbé ọyẹ obìnrin kan tí ń fọmọ lọ́yà sẹ́nu ó sọ̀kalẹ̀ lọ́yà kalẹ̀ ó sọ̀kalẹ̀ àbọ̀kẹ́rẹ́ obìnrin kan tí ń fọmọ lọ́mú ó sáré gbé ọyẹ mi sẹ́nu ó sáré mú mọ̀ọ́mọ́ àtẹ̀lé náà yàwó yàwó irú rẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ yẹ nígbà tó ṣe pé kò sí bí àgbẹ̀ náà bá mú yàn fa obìnrin lọ́yà àbó kíìsì obìnrin fi lọ ìjọ kan tí mo ní wọn lọ ọ̀bàdàn tí àwọn ọmọ ọlọ́kọ̀ kan sọ pé wo àwọn ìdí ìdákùn máa bọ̀ ní ọ̀ya kótó máa bọ̀ sí bẹ̀ àwọn méjì wọn lọ rí kì í sì wọn ní bá mi eléyìí ní ìtàn ẹ̀dìkẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kọ́ wá sí bẹ́ẹ̀ kọ́ bá aya fọ́tò ó gbádùn rẹ̀ ní ẹ̀sùn mọ́kẹ́rẹ́ ní kọ́ bá a sùn irú eléyìí wọn máa ti tàbíìrù tí wọ́n bá gbà á mú wọ́n lè fún ní kòbókò bíi mẹ́sàn-án kòbókò tí ó dùn dáadáa àbí kí wọ́n ní kọ́ lọ́ọ̀ sàn fifty thousand àbọ̀rin thousand àbí kí wọ́n sì ní kọ́nà ọ̀gbìn ẹ̀wọ̀n oṣù ká àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn ń pè ní tààzírù yẹn abẹ́ni tó lọ jalè ṣùgbọ́n lè fọ́ jà yẹn kò mú nú àpótí owó ẹni yẹn fowó síbi táwọn kó mọ̀ sọ́yìn fòfin wọ́n á lọ sí bàyà kí kó tó dé kọ̀ bá mọ́ àwọn àpàdà ní lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n lè ní kọ́kàn sanwó yẹn lẹ́ẹ̀mejì lásán àwọn ìjẹ́ èyí sì sóhun ló ṣe gbogbo ohun tí ọba ṣàtìmí jìyà òun làwọn ń lọ tàǹsí òfin ṣùgbọ́n ìjọba ti ní hàdù mọ́kàndán ìjìyà kan pàtó ìyẹn sì kéré sọ̀rọ̀ àti máa lo tàǹsí òfin kankan fún àti máa lo fún التعذير يجي عيون لأنه ترى سنة أتيه جماعة أنا سوسو قد tó dàgbà jùmọ̀ هل ti di torí درجة السنة súnà الحديث الرابع والخمسون بعد ثلاثمائة حديث في اكتفاء حديث أبي آه، بردة هاني بردة هاني طيار البلوي آه. رسول الله صلى الله عليه وسلم يقول يجلد فوق عشرة أسواق في حد حدود الله أوكي في أساس عزيز أوني لنادا أنا لا يجلد فوق عشرة أقول فهم أني كوبوكو تيو تايو ميوا عشرة أسواق بس فاني أقول تايو ميوا هذا في اللوية يعني في 24 في ديالي ọjà ìgbà twenty four ah, kí ló ṣe wọn ní ọpẹ ẹdẹ sùkú ah, ah. ẹ fẹ́ jẹ́ ní àṣẹrí àná ìlà fi hadin ní hududillah àyàfi ń bi ìjìyà kánú ìjìyà tó ṣẹlẹ̀ àgbékalẹ̀ nígbà yẹn la lè fi kíni o la lè fún yàn ní ìgbà tí ó tó bẹ́ẹ̀ wà bí wọ́n ń tọ́fọ́ fa obìnrin lọ́yàn nìyí tán bá rẹ́ni tí ọmọ yẹn lù wọ́n lè ní kí wọ́n fún ní kòkókò mẹ́wàá ìpa nkẹ́kẹ́ tó gbádùn lórí àwọn kan bẹ ní sùkúù lọ́dọ̀ tiwa ó yẹ kí wọ́n bí fún ọmọ ní ẹgbẹ́ yọ̀ kan àfa ẹ̀dá kan já wọ́rọ̀ mi sọ ọ̀tẹ̀ gbà mẹ́rin tẹ́lómi máa ń fún yẹn irú rẹ̀ yẹn ni wọ́n ò ní kó ṣe kí ni ọ̀ wọ́n fún ní ẹgbà bíi mẹ́wàá hmm, kí ló dé ọ̀fà obìnrin lọ́yàn níwájú ta wọ́n fà ń kọ́ ọ̀rọ̀ gẹ̀ ń kọ́ tí ẹ sì ṣe ìyàwó rẹ̀ hadith àlọ́ ọlọ́run kọjá àwọn ìjìyà ó lè jẹ́ ilé ẹ̀kọ́ ó lè sẹ̀ríà àbí ètò ṣe ká dá padà sí ìyẹnì ìmútálà ṣẹ̀dárì wọ́n yẹ kí wọ́n fẹ́ káwọn yẹn tètè sí nǹkan yẹn ó gbéjì àdínlálé kíní ìta ni ẹ má ṣe máa ẹ̀fẹ́ gbọ́rọ̀ àbí ẹ̀fẹ́ ọ̀yà nǹkan báyìí lẹ́ni ọba ti nǹkan báyìí. bákan náà kíkọ́ àwọn ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ àtòbìnrin káfẹ́ bá wọn wí àbọ̀mọ́ ọ̀dọ́ ọgbọ́dọ̀ fúyẹ́ o káàbà lu ọmọ ọ̀dọ̀ lẹ́gba àbọ̀mọdé ọ̀gbọ̀dọ̀ tó pàṣẹ mẹ́wàá o tí bá ti di mẹ́jọ mẹ́fà kàmáda dúró èyí tó dáa jù òun ni kó ti pé àwọn ọmọ ni ẹ̀rí kí ẹgbẹ́ lèmi máa ń tẹnu wọ́n fẹ́ yàn fà wá àwọn ọmọ ni wọ́n fẹ́ kéèyàn máa ṣe kíni o kọ́kẹ́ máa dọ́gbọ́n gbá wọn lẹ́kọ̀ọ́ ìbáwí tí ò ní ní nínú ìtanijí ìkọ́ni nímọ̀ ìtọ́sọ́nà ìgbẹ́nilóǹgbẹ́ máa ń jẹ́ kó ọmọ gbà yẹn wọlé ju onígbà tí àbíkẹ́yàn fún ní ẹgbà kọ́kọ́ bòbó tì lọ kàtí ẹ̀ nítọ̀ ìṣesí lè yàtọ̀ àmọ́ ìta bá rí kọ́ tọ́jú láì parí pé àwọn ọmọ yìí àpájú làwọn ọmọ ọ̀sẹ̀ àmọ́ tí wọ́n ti wá òsì tọ́bí fẹ́ lọ kíláàsì ọ̀gbọ̀n máa ń pàǹkẹ́rẹ́ dání gbogbo àwọn àtàyè mú pàǹkẹ́rẹ́ dání kódà yẹmẹyẹmẹ ni wọ́n bá ṣe tábìlì tó ló lò báyìí òun ní jẹ ọ wà lórí pàwọn kan tó ẹ dákẹ́ ẹ sì dúró tó fi ẹsẹ̀ àlẹ asúlá òun kí ẹ mú pàǹkẹrẹ dání lójú yẹn sì àwọn ènìyàn gbọ́ bá wí mọ́ nìyẹn ìta hadith yẹn níta ń jọyọ wáyé pé èèwọ̀ ni ká fi pàṣẹ létí fún mẹ́wàá hàn lórí pé yẹn fẹ́ bá yẹn wí ọ̀gbọ̀n létí ní mẹ́wàá ọ̀gbọ̀n létí ní mẹ́wàá. كتاب الأيمان والنذور كتاب الأيمان والنذور أقال نقاء الأيمان جمع اليمين ìbúra wọ́n ń pè ní àlìyàmínú torí tí wọ́n bá fẹ́ búra kálukọ́ máa gbọ́ lórí ọwọ́ ara wọn ọwọ́ ọ̀tún náà wọ́n sì máa lò òun náà fi mú yẹ̀mínú bẹ́ẹ̀ kí wọ́n á ní yẹ̀mínú nínú sẹ̀ríà òun ní fífi ọ̀rọ̀ kan rinlẹ̀ ọ̀rọ̀ táwa wò pé bó ṣe rí nìyẹn pẹ̀lú kí ẹ̀rọ adá kọ orúkọ ọlọ́run àbí ròyìn kan náà ní ọlọ́run ṣẹ̀rí àfihàn ilé ìmúlẹ̀ dáadáa ìwé ìtọ́ bá tẹ̀mí wá òun lọ́lọ́run máa mú yẹn tí ẹ̀rọ bá ṣe nǹkan yẹn ọba pààrọ̀ èyí tí ọba ti tẹ̀mí wá ọlọ́run ní mú yẹn lórí ẹ̀ nínú àlọ́kọ̀ àdàbà láyọ̀ àfihàn fi lọ́ wí fi àyìnbá nìkan ọlọ́run ní gba yín mú níbi àsọgbọ́n náà ìbúra أنا أنسي تسك لك فلا تنقضوا الأيمان بعد توكيدها يعني قضى تو يبقى lẹ́yìn bàtà ti fi díẹ̀ mọ́lẹ̀ tẹ́lẹ̀ olóyìí lọ́rọ̀ ìgbà àṣírí rẹ̀ ẹnu àlẹ́ ó máa fi kò pé ọdún bá ṣẹ̀rí àmúdá àwọn adájọ́ rẹ̀ rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìyẹn gbọ́dọ̀ pọ̀ níbura àwọn ẹ̀ka ṣe tí ìyẹn bá ní bùkátà sí láti lè gbé ìrújú kúrò àbí kẹfí sí àbí láti fìdí ọ̀rọ̀ kan múlẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n máa fà nẹ́bí gan láti ẹ̀kọ́ kó búra lórí ìgbèǹde láàyè mẹ́ta náà lọ́kọ̀ àn pẹ̀lẹ́tẹ̀mbì ònàkà àhàkùnhù kùlì í wọ́rọ̀ bì ìbúra kànìyà. wọ́n máa béèrè ìró lọ́wọ́ ànẹ́bí pé sóòótọ́ ni àlùkè àmọ̀ yẹn sọ pé ee bẹ́ẹ̀ ni àwọn aráàlú nílé dé àwọn bẹ́ẹ̀ lọ́kọ̀ àn ṣùgbọ́n mo ti mẹ́mbẹ̀ ni í mo bó ti yé í

يا وعدي بعيد سوي في عقيق الحديث الخامس والخمسون بعد ثلاثمائة حديث عن عبد الرحمن بن المعطل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا عبد الرحمن ابن سمرة لا تسأل إمارة إمارة إمارة فإنك إن أعطيتها إن أعطيتها عن مسألة عن مسألة وكلت إليها إن أعطيتها من غير مسألة وعدت عليها فإذا حلفت على يميني فرأيت غيرها خيرا منها وقت الذي هو خير عبد الرحمن بن سمرة أنا جيت على صلى الله عليه وسلم حديث 355 أنا يا عبد الرحمن بن سمرة ممكن عبد الرحمن بن سمرة لا تسأل الإمارة ما بيري في جلوريو فإنك إن أعطيتها مسألة أعطيت الله بيري أنت ريبي عبد ثم بعرف وين تريبو بيري وكلت إليها فرد ودا فإن أعطيتها أن غير مسألة ثم بعرف وين جلوري تو بيري وعدت عليها وانا لو فإذا حلفت على يميني تغضب لك ورأيت غيرها خيرا منها تواري وتدع جلو نري لوري برايك فكفر عن يمينك برايك قرأت كنو ستان على آه الذي هو خير يتلو يعني كل شيء الحديث السادس والخمسون بعد ثلاثمائة حديث التري في حديث أبي موسى الأشعري رضي الله عنه قال رسول الله إني والله إن شاء الله لا أحلف على يمين فأرى غيرها خيرا منها إلا أتيت الذي هو خير وتحللتها هنا أبو موسى الأشعري رضي الله عنه هنا الرسالة صلى الله عليه وسلم فإني والله إن شاء الله وصلى الله لا أحلف على يميني من البركة ها فأرى غيرها خيرا منها تواري ميت الداج برايا إلا أتيت الذي هو خير حقيقة سيد اللورية وتحللتها مع ستانا نسمع يعني له ستانا برايا آه، حديث يا أساسا أبي آه، أقوى kí ẹ máa béèrè jọ lórí ẹ jẹ máa darí àgbọ̀dọ̀ béèrè àgbọ̀dọ̀ béèrè ìtàn bá béèrè báyìí tí wọ́n sì fọ́ ọmọ ní ìyàn lọ́wọ́ o. kí ni ohun tí wọ́n bá fẹ́kẹ̀rẹ̀ ìmọ̀ ni pé ọ̀rọ̀ búra gẹ́gẹ́ làwọn á ní ìdí mẹ́ẹ̀ àti pé ní wọ́n búra fóun ní ṣe àbọ̀ mọ̀ sí nǹkan tó wá rí nǹkan ní ìtọ́jà jù lọ kọjá sí ohun tó dà ní lọ́dọ̀ àwọn tó mọ̀ wọn lè rí ìtàn ẹ̀yìn ọlọ́sọ̀ ẹ̀dẹ̀ kan ní èyí tó láwọn bá gbé kalẹ̀ láti lè tún ohun téèyàn ti ta kọ́kọ́ nù bọ̀rà téèyàn ti ta fara wọn bá ti rí ohun tó dà yẹn òfin yìí gẹ́gẹ́ bá lọ́sọ̀ láàfàlà sí pàṣẹ rẹ̀ àwọn làásì òun nípa àgbọ̀dọ̀ máa búra báyìí ká sì rí ohun dà jù lọ àbí ká sì ìtọ́ dà jù lọ. استرجع دعاء سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك